إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدعوكم ورب الله أترى صلاة نبوة محمد صلى الله عليه وسلم إن شاء الله أتما تسود لوري ذلك تتم القرآن الكريم لكن سورة المؤمنون آية 19 أعوذ بالله من الشيطان الرجيم بل أتيناهم بالحق وإنهم لكاذبون ما اتخذ الله من ولد وما كان معه من إله إذا لذأب كل إله بما خلق ولعل بعضهم على بعض سبحان الله عما يصفون اللهم سبحانه وتعالى قل بل أتيناهم بالحق àwọn ọlọ́wọ́ bá amúhun tí ó jẹ́ òdòdó wá fún wa wà iná ohun lẹ́kẹ́ àbíbò ṣùgbọ́n àwọn ni wọ́n ń pe ọ̀rọ̀ ọlọ́wọ́ bá nírọ́ àwọn ni wọ́n ń parọ́ etí ọlọ́wọ́ subhanahu wa ta'ala tó mú wá fún wa tí òjíṣẹ́lá muhammad sallallahu alayhi wa sallam tó mú wá fún wọn òdodo ní pẹ̀lú wípé ọlọ́mọba subhanahu wa ta'ala òun náà ni ọba tí ó dá wa òun lọba tí ó ń ṣe jẹ̀mú fún wa bẹ́ẹ̀ ni ọba tí ó ní ìkápá lórí gbogbo nǹkan òun náà ni ọba tá máa ń sádi ọba tó ṣe pé kò sí ẹlòmíì ìtànìlọ sábà nígbà tó bá fẹ́ fi àjẹ wá ọlọ́mọba subhanahu wa ta'ala oníbal àtẹ̀yìnáwó bil haqqi in tí àwọn ọlọ́mọba tí a mú wá fún wa ètò jẹ́ òdodo ni wà innahum lakadhibun ṣùgbọ́n wọn ni wọ́n parọ́ ما اتخذ الله من ولد ọlọ́run ọba kò bímọ gẹ́gẹ́ bí àwọn ṣe ń fi ti sí ọ̀dọ̀ rẹ̀ àwọn kẹfìrí mẹ́kà wọ́n á ní àwọn màláíkà banatullah ọmọ ọlọ́run ni wọ́n bẹ́ẹ̀ ni ọlọ́run ọba ò ẹnìkan ò lè bí gẹ́gẹ́ bó ṣe ròyìn ààrẹ ipe kulhu allahu ahad allahu samad lam yalid wa lam yulad ọlọ́wọ́n bá ní sọ fún wa ipe allah ọ̀kan ṣoṣo ni òun náà ni ọba tó yẹ ká máa ṣèjọ́sìn fún lam ọba tí ò bímọ wọ̀lẹ́m yóò lẹ́jì bẹ́ẹ̀ lẹ́nìkan ò bí àwọn tó ń fi ọmọ tì sí ọ̀dọ̀ ọlọ́run ọba allah àwọn ni wọ́n ń parọ́ eléyìí ni ọlọ́run ọba ń sọ wípé bá àtẹ̀yìnà ń bè information tí àwọn ọlọ́run ọba tá a fún wa òdodo ni nípa pé ọlọ́run ọba òun náà ni ọba tó ní kápá lórí gbogbo nǹkan òun lọba tó dá gbogbo nǹkan ọba tí ó bí máa ní èfi ọmọ títí ọdọ rẹ ìdádá parọ́ mọ́ ọlọ́mọ ọba subhanahu wa ta'ala ni mọ́tàkàdà lọ́hùn mi wàlàdì ọlọ́mọ ọba òbí máa torí ẹ̀ ló fà á tọ́lọ́ ọba fi sọ láyé míì إذ تكاد السماوات يتفطرن منه وتنشق الأرض وتخر الجبال هدا أن دعوا لرحمن ولدا ọlọ́run ọba ní sánmà fẹ́ẹ́ lè fàyà bẹ́ẹ̀ ni àwọn òkè ó fẹ́ẹ́ lè dàwó ilẹ̀ náà fẹ́ẹ́ lè pín yẹlẹyẹlẹ أن دعوا لرحمن ولدا ipe àwọn èèyàn ń fi ọmọ tì sí ọ̀dọ̀ ọlọ́run ọba allah ọba arrahman ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ó jẹ́ ká mọ̀ pé wà máa yẹ bá lílẹ̀ rahman an yattakhidha walada ọlọ́wọ́ba arrahman kò bá nu rárá ìdọ̀tí ni ká máa fi ọmọ tì sí ọ̀dọ̀ rẹ̀ ó ní in kullu ma fi samawati wal ardi illa ati rahman abda gbogbo tó ń bẹ sánmà àti ilẹ̀ gbogbo wọn pátápátá ẹrú ọlọ́wọ́n ọba ni wọn ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala òun ló ròyìn ààrẹ pẹ̀lú àwọn òròyìn yìí kéèyàn kan wá wó sùsùn kó ló ń fẹ́ ròyìn ọlọ́wọ́n ọba òun fẹ́ pàtàkì ọlọ́wọ́n ọba kó wá fi ọmọ tì sí ọ̀dọ̀ rẹ̀ eléyìí lára ìṣe ẹbọ pẹ̀lú ọlọ́wọ́n ọba ìwà orogún pẹ̀lú ọlọ́wọ́n ọba. ìròyìn ọlọ́mọ ọba pẹ̀lú ròyìn burúkú tó fi le jù òun ni ká fi ọmọ títí ọ̀dọ̀ rẹ̀ ká ní èèyàn kan ọmọ ọlọ́run ni àbí ká ní ọmọ ọlọ́run gẹ́gẹ́ bí àwọn bí wọ́n ṣe ń sọ wípé àwọn màláìkà bànáàtúlọ́ àwọn ọmọ obìnrin ọlọ́run ọba kò tọ́ka pé ànábì ọlọ́run ọba kan ní ọmọ ọlọ́run ọba agbọ́rọ̀ pé ànábì wa muhammad sallallahu alayhi wa sallam agbọ́rọ̀ pé ní ọmọ ọlọ́run bẹ́ẹ̀ ni agbọ́dọ̀ pé ní igbákejì ọlọ́run ànábì ríṣà alayhi salatu wa salam agbọ́rọ̀ pé ní ọmọ ọlọ́run káwọn àti sọ èpè àwọn nǹkan míì ní ọmọ ọlọ́run tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó bá gbá dànù ìpè àwọn màláìkà tó bá gbá dànù ìpè wọn ní ọmọ ọlọ́run tó bá gbá dànù ìpè àwọn ànábì rẹ̀ tó bá gbá dànù dẹ́ńtà ni wọ́n wá pè ní ọmọ ọlọ́run ọba allah subhanahu wa ta'ala tí ó wà bá wọn so ló fi jẹ́ wípé ànábì Isa alayhi salatu wassalam ẹ̀wọ̀ ọlọ́run ọba ni. òjíṣẹ́ ọlọ́run ọba ni ànábì ọlọ́run ọba allah ni kò ń ṣọmọ ọlọ́run bẹ́ẹ̀ ni kò ń ṣe igbákejì ká máa ti sọ pé òun gangan fún rẹ ọlọ́run ni kò ń ṣọmọ ọlọ́run kò ń ṣe orogún bẹ́ẹ̀ ni kò ń fúnra ọba òjíṣẹ́ ọba ni. eléyìí ni anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó fi ń sọ fún àwọn sàhábà rẹ̀ onílà tuntun ní kama àtàràtì nasara na mariam ẹ̀yin sàábé mi tẹ́ ẹ bá fẹ́ sọ̀rọ̀ nípa mi ẹ fẹ́ yìn mí la tuntun ní ẹ má yìn mí ní àyìnbóró kama àtàràtì nasara na mariam bí àwọn nasara bí wọ́n ṣe yin ọmọ mariam láyìnbóró ìnáma na abdul ẹ̀rù ọlọ́run ni mí mọ̀kúlù abdullahi wa rasuluhu ẹ pè mí ní ẹ̀rù ọlọ́run ẹ pè mí ní òjíṣẹ́ ọlọ́run ọba mo fẹ́ ròyìn ànábì ní ìròyìn kan téèyàn kan ò ròyìn ẹ̀ rí kò sí tó lè fi ròyìn ẹ̀dùn tí ọlọ́run ọba allah subhanahu wa ta'ala tó fi ròyìn ẹ̀ lọ òun náà ni abdullah òun náà ni rasulullah muhammadu rasulullah muhammad òjíṣẹ́ ọlọ́run ọba ni wa annahu lamma qama abdullahi yad'uhu kadu yakununa alayhi libada ìgbà tí ẹrú ọlọ́run ọba tó ń képe ọlọ́run ọba kadu yakununa alayhi kadu yakununa alayhi libada àwọn àlùjẹ̀nú tó ń gbọ́rọ̀ rẹ̀ wọ́n fẹ́ lè pele lórí débi pé àárò pé irun tó ń bẹ lára kìnìún ni látara ibi tí wọ́n pọ̀ dé ibi tí àwọn àlùjọ̀nú yẹn tí wọ́n pé bo ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam owó orí wọn ṣùgbọ́n wọn àwọn ń rí tó ṣe pé wọ́n ń ka alukur'an tó ń ka alukur'an tí wọ́n ń tẹ́tí sí káàdù yakunu na alayhi ribada wọ́n fẹ́ dàbí irun kìnìún bí ó ṣe bo kìnìún yẹn bẹ́ẹ̀ làwọn náà ṣe fẹ́ rí lára lẹ́gbẹ̀ẹ́ anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam ọlọ́run ọba ní wa anna ulama kan abdullahi yad'uhu ìgbà tí ẹrú ọlọ́run ọba ọlọ́run ọba subhanahu wa ta'ala ó pè ní kí ni abdullah ẹrú ọlọ́run ó pè ní rasulullah òjíṣẹ́ ọlọ́run so ńgbà tí ẹrú ọlọ́run ọba tọ́lọ́run ọba subhanahu wa ta'ala wa anna ulama qama abdullahi yad'uhu káàdù yakuna alayhi ribada ìgbà tí ẹrú ọlọ́wọ́n ọba tó ń ké pe ọlọ́wọ́n ọba tó bá pè ní abdullahi ẹrú ọlọ́run bó o wá ní àáṣe wá pè é ní ọmọ ọlọ́run ló fi jẹ́ wípé ńgbà tó ń sọ fún àwọn sàhábà ipe láti tóró ni àmọ́ àtàtì nasara ibn Maryam ẹ gẹ́gẹ́ bí àwọn nasọ́ra bí wọ́n ṣe yí anábì wọn láyé wòrò ìnáma abdul ẹrú ni mo jẹ́ fakulu abdullahi wa rasul ẹ pè mí ní ẹrú ọlọ́run ẹ pè mí ní ìbíṣẹ́ ọlọ́run sọ àwọn tí wọ́n ń fi ọmọ tì sí ọ̀dọ̀ ọlọ́run ọba ọlọ́run ọba ti fún wọn ní èsì wọn ìpìtàkà àbùsàmàwà fìyàtàfà tọrọ náà àwọn òkè sánmà wọ́n fẹ́ lè fàyà látàrí wàtẹ̀kírù jìbálù bákan náà wàtàṣẹ́kù àrùdù wàtẹ̀kírù jìbálù àdá àdáhùn lè rahman wàdàdà àwọn òkè wọ́n fẹ́ lè dàwó látara rẹ̀ ipa ike wọ́n fi ọmọ tì sí ọ̀dọ̀ ọlọ́pàá ọba subhanahu wa ta'ala tó yẹ kó gbọ́dọ̀ péré lọ́mọ ọlọ́run ẹrú ọlọ́run ló ń bẹ ẹ̀dọ́ ọlọ́run ọba ló ń bẹ kò sí ọmọ ọlọ́run ọlọ́run ọba òbí má ẹnìkan òbí olùbó allahu ahad allahu samad lam yalid walam yulad walam yakun lahu òbí má ẹnìkan òbí kò tí a lè fi wé sẹni tí a lè fi wé ọlọ́run ọba subhanahu wa ta'ala sọlọ́wọ́ bá ní bal ataynahum bil haqqi nǹkan tá a mú wá fún wa òdodo ni wa innahum lakadhibun àwọn ni wọ́n parọ́ wọ́n parọ́ ìka tó ṣe wípé anábíwá muhammad sallallahu alayhi wa sallam tó mú wá wọ́n takò mọ́tàkàdọ̀láhù min wàlájì ọlọ́run ọgbọ̀ bímọ wọ́n máa ká na máa wú ní ìlà bẹ́ẹ̀ ni kò sí nǹkan míì tó lẹ́tọ̀ọ́ ká ṣe fún pẹ̀lú ọlọ́run ọba kò sí nǹkan míì tó lẹ́tọ̀ọ́ ká ṣe fún pẹ̀lú ọlọ́run ọba subhanahu wa so gbogbo nǹkan míì tí èèyàn bá ń ké pé àbò ń gúnran fún àbò ń jẹ́jẹ́ fún àbò ń gbára lé lẹ́yìn allah subhanahu wa ta'ala fàkọ́dí takádàhù ìlàhàn ẹniyẹ ti mú nǹkan yẹ ní ìlàhù ìtumọ̀ ìlàhù òun ni nǹkan tá ń ké pé pé ràn wá lọ́wọ́ nínú ìnira ní ààyè tó yẹ ká ti képe ọlọ́run ọba àbí tá ń gúnran fún àbẹ́ ń jẹ́jẹ fún àbá agbára lé yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala eléyìí ni wọ́n pè ní ìlà sọlọ́bí jẹ́ wípé àwọn kèfèrí Mẹ́kà lára pọ́blẹ́mù tí wọ́n ní pẹ̀lú anábíwá Muhammad sallallahu alayhi wa sallam òun náà ni etikhadu aliha àwọn gbà pé kò sí nǹkan tó burú níbi pé kí àwọn mú nǹkan lóníranran táwọn ó máa ké pè máa gúnran fún àbí máa jẹ́jẹ́ fún òun fi ń sọ nípa anábíwá muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní aja'ala al-alihata ilahan wahida inna hadha la shay'un 'ujab wọ́n ní ẹmọ warakùnrin yìí àwọn aliha èyí tó ń ṣe gbólóhùn tó ń ṣe plural gbólóhùn ìlà ṣíṣe àwọn aliha wọ̀nyí ó fẹ́ san wọ́n dẹyọ ọ̀kan ipe allah nìkan ni kí a máa ké pé àbí ká máa gúnran fún àbí ká máa jẹ́jẹ́ fún àbí ká máa gbára lé ṣó fẹ́ ṣe wọ́n ní ẹyọ ọ̀kan ṣoṣo ó fẹ́ límítì gbogbo ẹ̀ sọ́dọ̀ allah aja'ala al-alihata ilahan wahida inna hadha la shay'un ujab wọ́n ní eléyìí nǹkan ìmọ̀ ni táwọn ògbọ́rú ẹ̀ rí ìtàwọn máa bàbá wọn mà nìyẹn ìtàn gbajúgbà lọ́dọ̀ àwọn bàbá tí wọ́n làwọn nǹkan wọ̀nyí so bóò Muhammad sallallahu alayhi wa sallam bóò ni ó ṣe wá dìde láàrin wọn sìn tí ó máa sọ fún wọn wípé ká má pe hubalma ká má pe manatuma ká pe ọ̀zámá ká pe gbogbo àwọn nǹkan wọ̀nyí bóòlù wo ṣe wá dìde tí ó máa sọ fún wọn pé kán fa àwọn nǹkan wọ̀nyí lẹ̀ eléyìí wọn ló jẹ́ nǹkan tó jẹ́ òjá nǹkan ìmọ̀ fún àwọn sotori táwọn báwọn bàbá àwọn lórí ẹ̀ òun ni eléyìí táwọn ń sọ yìí ló fi jẹ́ pé wọ́n ń sọ wọ́n ní iná wàjádná ábá àná àlà ummatin wọ́n iná àlà àsàrè yìí mọ́kàtàlú àwọn bàbá wa ìlànà kan la bá tí wọ́n ń tọ̀ ìlànà wọn yẹn làwọn náà ó máa tẹ̀. sọ anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam ìgbà tí ọlọ́run ọba gbé dìde ní ìgboro maka gẹ́gẹ́ bí òjíṣẹ́ ó dìde láàrin wọn lẹ́ni tó ṣe wípé nǹkan tó mú wá ó strange sí àwọn èèyàn ó strange sí wọn torí pé tábà bàbá ti tí wọn tán ṣe kọ́ yẹn so wọ́n rí gẹ́gẹ́ bí ẹni tó wà dá nǹkan rú gẹ́gẹ́ bí ẹni tó wá bú àwọn bàbá wọn torí náà àwọn wọ́n takò ànábìwá muhammad sallallahu alaihi wa sallam wọ́n dẹ̀ gbógun tí débi wípé ẹni tó jẹ́ ẹ̀gbọ́n bàbá rẹ̀ gan lára àwọn tán champion ìgbógun tí ànábìwá muhammad sallallahu alaihi wa sallam ṣùgbọ́n ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala jẹ́ ká mọ̀ wípé ìlàhù kan náà ló yẹ ká máa sìn òun náà ni allah subhanahu wa ta'ala ìlàhù kan òun náà ló yẹ ká máa ìpè aliha lóníranran táwọn èèyàn ṣe yẹn ìgbé ẹ̀tọ́ ọlọ́mọba fún ẹ̀dọ̀ ọlọ́mọba ni mátàkàdà allahu ọlọ́wọ́ bó mímọ́ ọmọ kẹ́ni ma'ahu min ìlà kò sí ìlàhùn ní pẹ̀lú ẹ̀ tá a sọ wípé a lè máa ṣe ìjọsìn fún òun náà bá a ṣe ń ṣe ìjọsìn fún ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala abẹni tá a pè ní igbákejì ọlọ́wọ́ bá ìdán lọ́dọ̀ àbọ̀kúlù òun náà ni god kọ̀ọ̀kan idol kọ̀ọ̀kan táwọn èèyàn ń sìn ní gbogbo ọ̀nà tán fi ń sìn nǹkan kálukú ò bá ti di rẹ̀ mú tó ṣe wípé àwọn nǹkan tó jẹ́ titi ẹ̀ yóò dì í mú yóò ní èmi mo dé eléyìí èmi mo dé eléyìí wala ala ba'dihim ala ba'd ìkan bá dẹ̀ ti borí ìkejì ní ìkan bá ti borí ìkejì subhanallah ya'amma yasifun mímú ọlọ́run ọba kúrò níbi gbogbo nǹkan tí wọ́n fi ń ròyìn rẹ̀ gbogbo àwọn ìdọ̀tí tán fi ń ròyìn ọlọ́run ọba ọlọ́run ọba allah nǹkan náà ni ọba tó lẹ́tọ̀ọ́ káṣíjọ sí fún gbogbo nǹkan míì táwọn èèyàn ṣèjọ sí fún lẹ́yìn ọlọ́run ọba allah wọ́n dìzáàbù ẹ̀ wọ́n lẹ́tọ̀ọ́ sí so ló jẹ́ pé allah nìkan ni lágbọ́dọ̀ máa ṣèjọ sí fún òun nìkan gẹ́gẹ́ ní àlìlá tó lẹ́tọ̀ọ́ ká máa ṣèjọ́sìn fún ló fi jẹ́ pé a gbọ́dọ̀ mọ ìtumọ̀ la ilaha illallah ọ̀gọ̀rọ̀ ń sọ gbólóhùn yìí la ilaha illallah ṣùgbọ́n kò mọ̀ túmọ̀ rẹ̀ kò mọ̀ túmọ̀ la ilaha illallah la ilaha illallah yìí ó ń wo lẹ́nu Abu láti sọ anábì sallallahu alaihi ó sọ fún Abu Talib ọ̀nkù rẹ̀ tó nífẹ̀ẹ́ rẹ̀ tó tọ́ dàgbà tánàbí gbọ́jú ó sọ fún wípé ya'am èrè ọ̀nkù mi kú la ilaha illallah sọ gbólóhùn la ilaha illallah kalimatan uhajju bi alaka indallah gbólóhùn tó bá sọ gbólóhùn tí máa fi dìfẹ́ǹdì ẹ̀wọ́n àjọ ọlọ́wọ́ báyìí ṣùgbọ́n Abu kò lè sọ gbólóhùn yìí torí pé mọ̀ túmọ̀ rẹ̀ tó bá fi lè sọ wípé la ilaha illallah ó ti negate gbogbo àwọn aliha tó kù hubal manat uzza àti gbogbo àwọn nǹkan míì tí wọ́n ń ké pè tó ń gúnran fún kò ní ṣe má torí pé ti sọ pé gbogbo wọn ní wọn àti záàbù káwọn máa ké pè wọn wọn àti záàbù káwọn máa fi jọ́sìn fún wọn ìdẹ̀sọ́rù nǹkan báyìí ó tako ẹ̀sìn àwọn bàbá rẹ̀ ni ó tako ẹ̀sìn ìlú ni so Abu Talib àti sọgbólóhùn la ilaha illallah owó lẹ́nu ẹ̀ ní tó sọgbẹ̀yìn ayé rẹ̀ òun ni pé tí àwọn bàbá àwọn Abdul Muttalib tó kúlé lórí nǹkan ẹ̀ lòun náà fẹ́ kúlé lórí kò sí gbìyànjú tánà bí ó ṣe lórí pé kó lè sọ la ilaha illallah ó takú kóhùn òní sọ ṣùgbọ́n la ilaha òun wá ní ọ̀gọ̀rọ̀ ẹlòmíì sọ lóye tó wá dẹ̀ sọ tán òun náà ní lọ bá wọn ṣe é gún ó bá sọ tán òun ló bá wọn gbẹ́yọ̀ tó bá sọ tán òun ló bá wọn bo ṣàdú àti gbogbo oríṣiríṣi ìpètè tí wọ́n ń ṣe sọ á rí pé báyìí àbútọ́ọ̀lì abdulmutọ́lì abúláhàb wọ́n mọ̀ túnmọ̀ ṣùgbọ́n lẹ́yìn òun wo pé wọ́n á sọ owó rẹ̀ tí ìdíra àwọn láàrin ìlàlá tó ń sọ kò ní kó mọ́ bá wọn ṣọdún eégún kò ní kó mọ́ bá wọn ṣọdún ẹ̀yọ̀ láàrin ìlàlá tó ń bá wọn ṣe kò ní kó mọ́ bá wọn ṣe rólé bẹ́ẹ̀ ni kò ní kó mọ́ bá wọn ṣe àwọn ètùtù tí wọ́n ṣe ṣùgbọ́n tí anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam tó mú wá òun ni pé gbogbo ẹni tó bá ti sọ láà ilá ìlàlá kò gbọ́dọ̀ bá wọn patisipéètì gbogbo irú àwọn nǹkan wọ̀nyí mọ́ torí pé patisipéètì bí irú àwọn nǹkan báyìí nàwa kìlú láà ilá ìlàlá lára àwọn nǹkan tí da láà ilá ìlàlá sọ tí da wọlé sọlọ́mọ bá subhanahu wa ta'ala ó ní wàmà kánà máa rúmi ìdáhìn ìdáhìn bàbá àbàkúlù ìlàhì bímọ àkọlàkọ kò sí ìlàhùn kan kò sí ìlàhùn kan òòṣà kan nǹkan táwọn èèyàn ń ṣèjọ́sìn fún kan kò sí i tó dìzáàbù ẹ̀ pẹ̀lú ọlọ́mọba allah ọlọ́mọba allah nìkan náà ló lẹ́tọ̀ọ́ sí tó bá ṣe pé wọ́n lẹ́tọ̀ọ́ sí ni làzáàbà kúlù ìlàhì bímọ àkọlàkọ gọ́ọ̀dù kọ̀ọ̀kan òòṣà kọ̀ọ̀kan ìtàwọn èèyàn ń ké pè gúnran fún jẹ́jẹ́ fún kọ̀ọ̀kan kò bá ti di rẹ̀ mú òun àtàwọn nǹkan tó dá ṣùgbọ́n gbogbo àwọn kẹta ń sọ wọn yìí ẹ̀dọ́ ọlọ́run ọba ní gbogbo wọn hubalu ni manatu ni látu ni rizza tabakuru ni lárúbáwá tààbọ̀ sílẹ̀ yorùbá gbogbo àwọn táwọn èèyàn láwọn ń ṣèjọsìn fún táláwọn ń rúbọ fún tángbé ìpèsè fún ògún ni ṣàngó ni ọya ni ọbàtálá ni gbogbo tó wù kó jẹ́ ẹ̀dọ́ ọlọ́run ọba gbogbo wọn kò sí ìtò kọlifáì yìí pé ká sọ ọ́ dòṣà kò sí ìtò kọlifáì yìí pé ká máa ṣe ìpèsè fún nu wọn ṣùgbọ́n àwa la sọ àwọn nǹkan wọ̀nyí di àwọn nǹkan tá à ń bọ tá à ń ṣe ìjọsìn fún tá à ń ṣe pèsè fún àsọ̀wọ́n di nǹkan tá à ń rúbọ fún kò sí i tó qualify fún nǹkan yìí gbogbo wọn ni torí pé gbogbo wọn pátápátá ẹrù ọlọ́run ọba ni wọn ìkúlù máa fi samawati wal ardi illa àti rahmani abda gbogbo tó ń bẹ sánmà àti ilẹ̀ ẹrù ọlọ́run ọba ni wọn màláìkà kan ò qualify yìí pé ká sọ ọdún òṣà kan ò qualify pé ká sọ ọdún òṣà bẹ́ẹ̀ lẹ́ni ọlọ́run ọba kan ò qualify pé ká sọ ọ́ di òṣà gbogbo ohun tí ó ń bẹ láyé yàtọ̀ sí ọlọ́run ọba Allah ẹ̀dọ́ ọlọ́run ọba ni wá kò dẹ̀ sí ìtó qualify pé ká sọ ọ́ di object of worship tá a máa ṣe ìjọsìn fún nínú gbogbo wọn so ìtumọ̀ la ilaha illallah àlélẹ́yìí a gbọ́dọ̀ gúnran fún nǹkan mi lẹ́yìn ọlọ́run a gbọ́dọ̀ jẹ́jẹ́ fún nǹkan mi lẹ́yìn ọlọ́run a gbára lé nǹkan mi lẹ́yìn ọlọ́run bẹ́ẹ̀ la gbọ́dọ̀ máa képe nǹkan mi lẹ́yìn ọlọ́run ní ìképe ẹni tó ń wánà lọ́wọ́ nígbà dẹkùn ní àbí ìgbà nira a gbọ́dọ̀ képe nǹkan kan lẹ́yìn ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala wala ala ba'dihim ala ba'dih àwọn òṣà yìí wọn bá ti máa borí ara wọn ṣùgbọ́n ọlọ́wọ́ bá nìkan náà lọ́ba tó lẹ́tọ̀ọ́ ká ṣe jọ́sìn fún subhanallah amma yasifun ọlọ́wọ́ bá so ló fi jẹ́ pé a lè ròyìn ọlọ́wọ́ bá pẹ̀lú tó wù wá a ròyìn ọlọ́wọ́ bá pẹ̀lú nǹkan tó bá ní káfíròyìn ẹni káfíròyìn ohun láwọn afẹ́sì wa máa kọ́ wa ní nǹkan tí wọ́n ń pè ní tawhidu al-asma'i wa ìmú ọlọ́wọ́ bá lọ́kan ṣoṣo níbi àwọn orúkọ rẹ̀ àti àwọn àròyìn rẹ̀ a pẹ̀lú mú kankan ní sikala fi ròyìn ọlọ́wọ́ agbọ́ ròyìn ọlọ́wọ́ bá pẹ̀lú tó fi ròyìn ara rẹ̀ èèyàn kó o lè ròyìn ọlọ́run ọba ju ara ẹ lọ so tọ́lọ́run ọba fi ròyìn ẹ ní kí wọ́n fi ròyìn ẹ gẹ́gẹ́ bí ẹrú ọlọ́run ọba má ròyìn ọlọ́run ọba pẹ̀lú nǹkan tó gbélé ẹ̀rọ fúnra ara rẹ torí pé tó gbélé ẹ̀rọ fúnra ẹ ní ó lè jẹ́ nǹkan tí ò bá mú wo ló fi ròyìn ọlọ́run ọba so ló jẹ́ pé a gbọ́dọ̀ jìnnà sáwọn nǹkan yẹn ọlọ́run ọba mọ́ kángákángá kọjá gbogbo táwọn èèyàn fi ròyìn ẹ̀ ẹròyìn ọlọ́wọ́n ọba pẹ̀lú nǹkan tó fi kọ́ wa èyí tó ṣàlàyé fún ànábì rẹ̀ muhammad sallallahu alaihi wa sallam kó fi kọ́ wa torí ẹ̀ ló fi jẹ́ pé àwọn afọ́ọ́mà sọ fún wa tawhidu arububiya ìmú ọlọ́wọ́n ọba lọ́kàn ṣoṣo níbi pé ká gbà pé òun ló dá wa òun ló ń ṣe jẹ ìmú fún wa òun ló ń darí ayé òun ló ní ẹ̀mí wa òun ni ó gbẹ ẹ̀mí wa nígbà tó bá wù òun ni ó gbé wa dìde nígbà tó bá wù gbogbo eléyìí ni wọ́n ń pè ní tawhidu arububiyya ìmú ọlọ́run ọba lọ́kàn ṣoṣo níbi ìjẹni tó dá wa tó ní control lórí ọ̀rọ̀ wa then tawhidu al-asma'i wa sifat ìròyìn ọlọ́run ọba nípa àwọn orúkọ rẹ̀ àtàwọn àròyìn rẹ̀ átùmú láti inú tíra rẹ̀ àti tí òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam tó fi kọ́ wa àmú níbẹ̀ torí àmà kanú alkur'an huwa allahu lèdí láìláha ilà huwa òun náà ni ọba tó ṣe wípé wàláhùn lẹ́dí òun ni Allah alladhi la ilaha ọba tó ṣe pé kò sí ìlàhùn kan kò sí òṣà kan tó lẹ́tọ̀ọ́ kan ṣe jọ́sìn fún illa Allah àyàfi Allah illa huwa àyàfi òun nìkan huwa Allahu alladhi la ilaha illa òun ló ń ṣọba lórí gbogbo ayé lórí àlùjẹ̀nú ni lórí èèyàn alimẹ́líkù alkudus ọba tó mọ́ kangakanga kúrò bí gbogbo àwọn ìdọ̀tí alimẹ́líkù alkudus salam ọba tó ṣe wípé ó jọba àlàáfíà bákaná alimúmínú ọba tó ṣe wípé òun náà ni alimúmínú ọba tí fini lọ́kàn balẹ̀ ọba tó ṣe yí pé a fi àwọn ẹrú rẹ̀ a fi wọ́n lọ́kàn balẹ̀ alimuhaiminu ọba tí ó jẹ gàba lórí gbogbo nǹkan alimuhaiminu alaziz ọba tó gbọngbọ aljẹba ọba tó ṣe pé náà ni ó ní ìkápá lórí gbogbo nǹkan tí ó subdue gbogbo nǹkan pátápátá alimutakadu ní ìparí súra yìí àríkì ọlọ́wọ́ bá ròyìn ara ẹni àwa mú àwọn ìròyìn wọ̀nyí àtàwọn orúkọ yìí àwa ní ó máa fi ròyìn ọlọ́wọ́ a máa fi bí ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala ní walillahi asmaul husna owó ọlọ́wọ́ bá òun ní àwọn orúkọ tó fi rẹwà jùlọ ọ̀dẹ̀rọ̀gbò bí ha ẹ pè òun pẹ̀lú àwọn orúkọ tó fi rẹwà jù yìí lọ àwọn orúkọ tó fi rẹwà jùlọ yìí ẹ òun pẹ̀lú ẹ wọ̀dárò lẹ́dí ní ìdúrà àtìmá yìí àwọn tí wọ́n sọ̀sọ̀kúsọ pa orúkọ ọlọ́wọ́ bá tí wọ́n yí tí wọ́n fi ń tì síbi nǹkan míì tán pé àwọn òòṣà wọn tán pé wọn lórúkọ ọlọ́mọ ọba tí wọ́n ń pè wọ́n ní tán fún wọn ní ìròyìn ọlọ́mọ ọba bí ẹni pé àwọn nǹkan wọ̀nyí ní ìròyìn yìí tán yí orúkọ ọlọ́mọ ọba ọlọ́mọ ọba ní ẹ fún wọn lẹ̀ àwọn ọlọ́mọ ọba sàyùsánà máa kánú àmàlù ẹni wọ́n ń ṣe níṣẹ́ àáfi sanwó lẹ́sàn wọ́n dárò lẹ́dí ní ìrìnàjò náà àwọn tí wọ́n ń ṣe ilhaj tí wọ́n yí orúkọ ọlọ́pọ̀ ọba lọ síbi nǹkan míì ọlọ́pọ̀ ọba sùhánà wàtàálá ní ẹ̀fìnwálẹ̀ so lẹ́yìn wọ́n pè ní tàwíhù al'asma ìmú ọlọ́pọ̀ ọba lọ́kan ṣoṣo níbi àwọn orúkọ rẹ̀ kágbà àwọn orúkọ rẹ̀ bó ṣe dá wọn bákan náà ìròyìn rẹ̀ gbogbo àwọn orúkọ wọ̀nyí ló ní ìròyìn gẹ́gẹ́ bá ṣe ń sọ̀tún mẹ́ jáde náà ìròyìn ọlọ́run ọba ní gbogbo àwọn orúkọ wọ̀nyí àtàwọn nǹkan bí tọ́lọ́run ọba fi ròyìn ara rẹ̀ náà àgbà bẹ̀ then ìkẹta òun ni tí wọ́n ń pè ní tàwíṣídó alólùhìyà ìmú ọlọ́run ọba lọ́kàn ṣoṣo nípa pé àwọn nǹkan tó wá jẹ́ iṣẹ́ ìjọsìn táwa máa ṣe ìképe ni ìgúnran fún ni ìjẹ́jẹ́ ni ìgbáralé ni gbogbo àwọn kan àwọn direct sọ́dọ̀ eléyìí ni iṣẹ́ àwọn ànábì ọlọ́run bá jù eléyìí ni iṣẹ́ àwọn àfá àtàndúró dédé jù ibi tí ọ̀pọ̀lọpọ̀ àfá tí wọ́n jẹ́ àwọn àfá ẹ̀sìn tí wọ́n dúró dédé tí wọ́n dúró lórí ìlànà ànábì wa muhammad sọ̀lá ibi tán ti máa ń ní problem pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ọmọ ènìyàn ní ibi tí ànábì wa muhammad sọ̀lá tó ti ní problem pẹ̀lú àwọn kìfìrí makani tẹ́nà bí sọ fún pé àjáàlẹ̀ alìhàtà ìlà ànúwáhídá ṣe gbogbo àwọn alìhàwọ̀ yìí àwọn òṣàtà ń ké pé gúnran fún jẹ́jẹ́ fún gbáralé ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí yóò wá ní kápá gbogbo wọn jì yóò wá ní allah nìkan ni ìná àdàlà ṣe ònà ọjọ́ eléyìí nke ìmọ̀ ni ló fi jẹ́ pé kí ní ẹ̀ǹkan tó clear ní tàbá wọnú ọlọ́wọ́ bá nínú ọ̀nkánú ìdákìlà làwọn láìláha ìlàlá tọ́bà sọ fún sí láìláha ìlàlá gbogbo àwọn nǹkan tẹ́ ń képe gúnra fún jẹ́jẹ́ fún gbára lẹ́nu àwọn òṣàyìn yìí ẹ má ṣe má ìlàlá aláàmìkan ni ọlọ́wọ́ bá ní ẹsẹ̀ kìrún wọ́n máa ṣe kọ́ńkọ́tìyàn gírímọ̀nkáì wọ́yàkùlùn wọ́n gbogbo àwọn àlè àwọn yìí ìyẹn púra gbólóhùn ìlà gbogbo àwọn áálíà wọ̀nyí tá a bá wọn bàbá wa tí wọ́n ń ṣe ìjọsìn fún tán ké pé ká fi gbogbo wọn lẹ̀ lè ṣáàrin mẹjìnnúni ká máa tẹ̀lé ọ̀rọ̀ akọrin wèrè ká máa tẹ̀lé ọ̀rọ̀ akọrin wèrè wọ́n parí sọ́lá asámúlá kọrin nítorí pé ń ka alukoran fún wọn tó ń dùn ká wọ́n pè é ní wèrè torí pé nǹkan tó ń sọ ò bá tiwọn mu sotori àfáà tí ó bá ń wò í pé òun àtàwọn aráàlú àwọn ò rẹ àfáà yóò ti mọ tó ń ṣe àfi tí àwọn aráàlú bá gba tó ń sọ fún olódodo tó lè mú ọrẹ nìyẹn báwọn kan ṣe gbà fún anábíwá muhammad sallallahu alaihi wa bí abubakar khadija aisha umar usman ali àti gbogbo àwọn bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn kan wọ́n ta ní àwọn bí abu lahab abu jihal àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn èèyàn takò ó wípé nǹkan tó ń sọ ìrẹ́ muhammad nígbà lọ́wọ́ rẹ̀ torí pé lẹ́yìn tó sọ yìí ó takò táwọn bàbá àti wá ń ṣe bákan náà ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ léyìí ẹ̀mọ́ ṣe léyìí ẹ̀mọ́ mutí ẹ̀mọ́ tatẹ́tẹ́ ẹ̀mọ́ jalè ẹ̀mọ́ gba ẹ̀mọ́ ṣe zìnà gbogbo àwọn nǹkan wọ̀nyí nǹkan tó ṣòro fáwọn èèyàn láti jùlẹ̀ ìtànàbí muhammad sallallahu alaihi wasallam tó dẹ̀ wá sọ fún wọn nìyẹn ẹ mọ́ ṣe àwọn nǹkan wọ̀nyí in addition tó pé kán mọ́ ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run tàbí kán mọ́ wọ orogún pẹ̀lú ọlọ́run ẹ tún gbọ́dọ̀ ṣe àwọn nǹkan wọ̀nyí náà àwọn nǹkan wọ̀nyí èyí onímọ̀ sọ káwọn èèyàn nífẹ̀ẹ́ yìn àfẹnitọ́lọ́run bá ṣàánú nìkan lókù gbàtàfà bá ń ṣe wá àti ẹmọ́ gbowó èlé tí ẹ̀kan lẹ́ ń wo ìgbé mọ́ gbowó èlé bá o bó o ni màá ṣe nílé kọ́ tí n bá gbowó èlé ẹ má gbowó èlé ẹ má gbowó èlé bá o bó o ni mo ṣe fẹ́ ra latest car tí n bá gbowó èlé irú èèyàn bẹ́ẹ̀ kò ní máa wo àfáà yẹn pẹ̀lú ojú dáadáa àfitọ́lọ́n bá ṣàánú gan fún rẹ̀ tó gan fún rẹ̀ wo pé ìta ń ṣe ọlọ́mọbò òfẹ́ kọ́lọ́n kó ṣàtúnṣe wa lẹ́bù kan nínú àwọn èèyàn lẹ́bù kan rẹ̀ ní lẹ́bù àwọn tó sọ pé ọlọ́wọ́ bó fẹ́ àjúlẹ̀ àṣẹ mọ́ mi gbowó èlé mọ́ lẹ́bù kan nù ìyún lànàbí sọ lọ́wọ́ kó fẹ́ ká jẹ́ ṣùgbọ́n lẹ́bù ẹni tó sọ wípé àwa náà mọ̀ pé kò dá ṣùgbọ́n nǹkan tá a ṣe lélé ìkọlọ̀ kó ṣàánú wa lẹ́bù tiẹ̀ ó tún bẹ́ta lẹ́bù ẹni tó sọ wípé èwo ni sọkúsọ tẹ́ ń sọ ìmáníkà mọ́ gbowó èlé tá a èlé bó la ṣe fẹ́ràn àwọn achievement bó la ṣe fẹ́ record àwọn successes owó ilé iná la fi ṣe gbogbo àwọn nǹkan yìí bẹ́ẹ̀ ni tí ànábì ọlọ́wọ́ bá tó wá píríṣì fún wa nìyẹn ní nǹkan tó clear ní alukur'an kẹrì ẹ má mutí ó clear ní alukur'an kẹrì ẹ má ta tẹ́tẹ́ ó clear ní alukur'an kẹrì ẹ má jalè ó clear ní alukur'an kẹrì ẹ má ṣe zina ó clear ní alukur'an kẹrì most àwọn nǹkan wọ̀nyí ní àwọn èèyàn àwọn tọ́jú àwọn àfẹ́sìn náà máa ń ní problem pọ̀lọ́pọ̀lọpọ̀ àwọn tọ́jú olówó àbí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ ọlọ́lá nínú ìlú tó ṣe pé wọn ní fẹ́ gbọ́ àfáà ní òdẹ̀ ní fẹ́ sọ fún wọn gbà mí tóun náà ò bá gbádùn tó wo nǹkan tí ó gbà lọ́wọ́ wọn kò ní sọ tó jódodo ọ̀rọ̀ fún wọn ṣùgbọ́n àwọn àfẹ́sìn wọn á sọ bọ́rọ̀ ṣe rí ìtọ́lọ́ ń fẹ́ tó fẹ́ ká ṣe tó fẹ́ ká jìnà sí wọ́n ṣàlàyé ẹ̀ fáwọn èèyàn so that ẹni tí ó bá mánà yóò mánà ẹni tí ó bá ṣìnà yóò ṣìnà so àwọn nǹkan wọ̀nyí tí àwọn ànábì ọlọ́wọ́ bá tán wá ṣe níjọ́ lẹ́nu láti ṣàlàyé fún àwọn èèyàn ipò kan mú ọlọ́wọ́ bá lọ́kàn ṣoṣo bákan náà mo fi ọlọ́wọ́ bá kẹ́tẹ̀lé kálí àwọn èèyàn jìnà sí ìmá ṣẹbọ pẹ̀lú ọlọ́run àbí ìmá wọ́rogún pẹ̀lú ọlọ́run ìmá gbé ẹ̀tọ́ ọlọ́run ọba fún ẹ̀dọ́ ọlọ́run ọba àti jìnà sí àwọn iṣẹ́ ẹ̀ṣẹ̀ ntí àwọn ànábì ọlọ́run ọba tán wá ṣe méjọ́lì lélẹ̀ ṣùgbọ́n àwọn ànábì ọlọ́run ọba wọ́n wá pírẹsẹ̀ǹtì fún wa wọ́n ròyìn ọlọ́run ọba fún wa ká lè mọ̀ pé ẹni tó yẹ ká juwọ́lẹ̀ fún ni wọ́n gbé yí pé ọlọ́run ọba òun ló dá sánmà àtilẹ̀ òun ló dá yín gbogbo nǹkan tẹ́ ń jẹ tẹ́ ń mú òun ló dáa wọ́n sọ gbogbo eléyìí fún wa láti lè jẹ́ ká juwọ́lẹ̀ fún ìsìn òun nìkan fún ìképe òun nìkan ìgúnran fún nìkan ìjẹ́jẹ́ fún nìkan ìgbáralé òun nìkan láti lè jẹ́ ká ṣe kí ni ká lè máa tẹ̀lé àṣẹ tó bá pa wá ìgbà tá a bá gbọ́ pé ọlọ́run ọba sọ báyìí dẹ́nẹ̀dọ́ ọlọ́run ọba kan ó sọ nǹkan tó wà kọ́ńtrárì sí ti ọlọ́run ọba sọ ìgbà tá a bá rántí pé ọlọ́wọ́ ọba ló dá wa ló ń ṣèdí ẹ̀mú fún wa lómi ẹ̀mí wa lọ́wọ́ àáfojú kéré nǹkan tí ẹ̀dọ́ ọlọ́wọ́ ọba sọ tó tako tọ́lọ́wọ́ ọba àwọn àtẹ̀lé tọ́lọ́wọ́ ọba àwọn ànábì ọlọ́wọ́ ọba wọn mọ̀ ràn wá létí stepping stones ni wọ́n jẹ́ láti fi débi tá ń lọ gangan òun náà ni ká fi gbogbo iṣẹ́ ìjọsìn wa ká fi fún ọlọ́wọ́ bá Allah òun náà ni ká mú ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala ní ọ̀kan ṣoṣo níbi àwọn iṣẹ́ ìjọsìn wa ẹni tó bá rí àwọn nǹkan tá ń sọ yìí torí kójọ òun lẹni tó pass òun lẹni tí ó rí bí gbé gbà wájú ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ṣùgbọ́n ẹni tó ṣe yí pé kò ní kàkún fún bẹ́ẹ̀ tí ń sọ òfin ọlọ́wọ́ bá kan fún ní a máa gbá dànù pẹ̀lú òfin tí àwọn èèyàn ẹgbẹ́ rẹ̀ tó ṣe bẹ́ẹ̀ ṣe ń sọ òfin ọlọ́wọ́ bá kan fún ní a máa fi àṣàlú ìṣe ìlú ìtànṣẹ́lú dílé wọn yóò mọ́ fi gbá dànù irú èèyàn báyìí ó ní problem ọlọ́wọ́ bá kó ṣe àánú wa so ló tán bá ti sọ fún wa pé ọlọ́wọ́ bá sọ̀rọ̀ tán fẹ̀rí rẹ̀ àwa juwọ́lẹ̀ èyí ń ló túmọ̀ sí pé kí ni òmù ọlọ́wọ́ bá ń ti mímọ́ ṣùgbọ́n ká máa mọ àwọn tí ò wúlò wá nítorí pé fẹ́ dìfẹ́ǹdì àṣà kan nítorí pé a fẹ́ dìfẹ́ǹdì iṣẹ́ kan àbí torí pé fẹ́ dìfẹ́ǹdì tí bàbá wa àbí ìyá wa sọ a máa gbọ́rọ̀ ọlọ́wọ́ bá dànù eléyìí ni problem tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń ní pẹ̀lú àwọn ànábì ọlọ́wọ́n ọba ló jẹ́ pé tá a bá lọ wo ìtàn àwọn ànábì ọlọ́wọ́n ọba látòkè nílẹ̀ a nírà ànábì kan táwọn èèyàn ní problem pẹ̀lú ànábì Nuh alayhi salatu wassalam wọn ní problem pẹ̀lú ẹ̀ torí pé nǹkan tó ń sọ yìí kò tẹ́ wọn lọ́rùn ànábì Ibrahim alayhi salatu wassalam similar thing ànábì Musa ànábì Isa alayhi salatu wassalam anabi muhammad sallallahu alaihi wa sallam gbogbo àwọn anabi ọlọ́wọ́ bá làwọn èèyàn problem pẹ̀lú bóò ni wo ṣe ní máa bẹ́ẹ̀ náà àwọn tí ó máa problem pẹ̀lú àwọn anabi ọlọ́wọ́ bá ìtànsọ gangan nìyí bóò ló ṣe ní máa bẹ́ẹ̀ náà tí ó máa ní problem pẹ̀lú wọn ẹni tó ní problem pẹ̀lú àwọn anabi ọlọ́wọ́ bá lẹni tó ń gbá nǹkan táwọn anabi ọlọ́wọ́ bá tí wọ́n mú wá tó ń gbá dànù pẹ̀lú rori ara ẹ̀ àbí pẹ̀lú ìṣèlú àbí pẹ̀lú àṣà àbí pẹ̀lú kan tán ṣe nù dílé wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala ni subhanallahi amma yasifun ọlọ́wọ́ bá ó gbọmgbọ́n bẹ́ẹ̀ ló mọ́ kangakanga fún gbogbo nǹkan táwọn èèyàn fi ń tì sí tọ́fí ń ròyìn rẹ̀ ẹ̀ ọlọ́wọ́ bá mọ́ kangakanga ó ọlọ́wọ́n bó bímọ a gbọ́dọ̀ fi ọmọ tì sọ́dọ̀ rẹ̀ rárá crime tó tóbi jù lọ òun ni ká fọmọ tì sọ́dọ̀ ọlọ́wọ́n ọba ó wọ́ọ̀sì ju pé kéèyàn pààyàn lọ ẹni tó ń pààyàn tó mú ban tó bẹ̀rẹ̀ sí nípa gbogbo èèyàn crime tó kọ̀mítì yẹn kò tó nǹkan kan ní ẹgbẹ́ ẹni tó ń fi ọmọ tì sí ọ̀dọ̀ ọlọ́wọ́n ọba pọ́lọ́wọ́n ọba bímọ ló jẹ́ pé nǹkan tá a gbọ́dọ̀ jìnà sí ni a gbọ́dọ̀ jìnà sí ọlọ́run ọba òbí ma lam yalid òbí ma wà lam yulad bẹ́ẹ̀ ni wọ́n bí wọ́n bí ọlọ́run ọba subhanahu wa ta'ala wà lam yakun lahu kufuwan ahad bẹ́ẹ̀ ni kò sí. Si, ẹni tó ṣe wípé ó jẹ́ bí akẹgbẹ́ fún ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala alimil ghaibi wa shahadati ọba tó ṣe póhùn náà ni ó mọ kọ̀kọ̀ gbogbo tó jẹ́ kọ̀kọ̀ òun ló mọ̀ wa shahadati àti gbangba ọba tó mọ kọ̀kọ̀ kò sẹ́ni tó mọ kọ̀kọ̀ àyàfi ọlọ́wọ́ bá subhanahu wa tá a bá ní kọ́kọ́ à ń sọ̀rọ̀ nípa tí wọ́n ń pè ní alghaibul mutlaq absolute kọ̀kọ̀ là ń sọ kò sẹ́yìn tó mọ absolute kọ̀kọ̀ àyàfi ọlọ́run ọba subhanahu wa ta'ala àwọn tí ọlọ́run ọba subhanahu wa ta'ala a máa fún níbi máa kọ̀kọ̀ àwọn làwọn ànábì ọlọ́run ọba ròyìn ara ó ní alimul ghaibi ọba tó mọ kọ̀kọ̀ fàláyùdì hírò aláàzẹ́bìhì àhàdá kọ́kọ́ ń òun fi mọ̀yàn kankan o ilà mẹ́rìndàdọ̀ mi rasul àfẹni tó wọn ọlọ́run bá bá yọnu sí tó jẹ́ òjíṣẹ́ ó gbọ́dọ̀ jẹ́ òjíṣẹ́ so gbogbo ẹni tó bá ń sọ fún wa kó ń mọ kọ̀kọ̀ lónìí ká sọ fún pé kazaba àǹtà òkúrò èèyàn ni ẹ́ táfà kan mọ kọ̀kọ̀ àbí wàlíì kan lóun mọ kọ̀kọ̀ in tó ṣe yẹn ó ti pé ìròyìn ọlọ́wọ́ bá mára rẹ̀ fọwọ́ káàfìrò kèfèrè ni tó bá lọ lídìí àwọn èèyàn níwọ̀n àgbọ̀rọ̀ kírun lẹ́yìn irú èèyàn bẹ́ẹ̀ á àgbọ̀rọ̀ kírú èèyàn bẹ́ẹ̀ ṣe ìmáàmù ni torí pé kí ni ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ó sọ fún anábì rẹ̀ muhammad sallallahu alaihi ó ní kú láyà àlámù máa ń fi samáwá ti wà lárúdí rẹ̀ ìbà ọlọ́ni sọ fún wọn ipò gbogbo àwọn tán bẹ ń sánmà àti ilẹ̀ kó sẹ́ni tó mọ kọ̀kọ̀ ìlàlá àyàfi allah wọ́n máa yẹ ṣòro na ayé àmì ìwà àfúrú kò sẹ́ni tó mọ̀ gbà tí wọ́n bá wọn dìde yẹn wa wó sùsùn á ní òun mọ̀ mọ̀ kọ̀kọ́ tó oníkanu wa tó ṣe wípé ó fẹ́ ròyìn ànábìwá muhammad sallallahu alaihi wa oni wa inna min judika ad-dunya wa darrataha oni ri anabi muhammad sallallahu alaihi wasallam lára ọrẹ tó fi tawa tó fi tawa tó fi tayé oni ad-dunya gbogbo ayé yìí ri anabi ló provide wa darrataha al-qiyama gan ri anabi ló fi tawa lọ́rẹ wa min ulumika lára ìmọ̀ rí ànábì ní ilmà láwàhí wal qalam ó ní mahfuz ìmọ̀ tó ṣe pé ọlọ́mọba subhanahu wa ta'ala ó àìdíẹ̀ àwọn màláìkà ló kà máa ń fún díẹ̀ díẹ̀ mọ̀ ń bẹ́ tí wọ́n fi jíṣẹ́ fún àwọn ànábì ó wà ní lára ìmọ̀ rẹ̀ ànábì ní ilmọ̀ láwùjọ ìwọ̀lá ìmọ̀ láwùjọ ìwọ̀lá àwọn afáà ní tó wà ló ṣẹ́kù so gbólóhùn yìí gbólóhùn ìṣe kèfèrí pẹ̀lú ọlọ́run ọba ni torí pé ọlọ́run ọba sọ fún ànábì wa muhammad sallallahu alaihi wa sallam fún rẹ̀ ipe sọ fún wa wípé law kuntu a'lamu al-ghayba lastakthartu min al-khayr tó bá ṣe pé mi gangan mọ kọ̀kọ̀ ni tí bá mọ kọ̀kọ̀ mo mọ tí ó ṣẹlẹ̀ sí mi lọ́la mo mọ details àwọn nǹkan tí ó ṣe mí má ti máa ma bí máa ṣe máa kọ́ọ̀tì corners káàkiri ọmọ àmà sani ẹ̀sùn aburúkú ọba ti kàn mí torí pé mo pé tí n bá lọ báyìí nǹkan báyìí ó ṣẹlẹ̀ sí mi lábo mí ní lọ́bẹ̀ máa mí má àmà sani ẹ̀sùn aburúkú ò ti ṣẹlẹ̀ sí mi so gbogbo àwọn àyà yìí ó fi ń lẹ̀ pé kí ni ọlọ́wọ́n ọba òun náà ni alimil ghaib ọba tó mọ kọ̀kọ̀ wá ṣahadati àti gbangba àti gbangba fata'ala amma yushriku ọlọ́run ọba ó ga kọjá ìtàwọn èèyàn ńlẹ̀ mọ́ ó ga kọjá ìtàwọn èèyàn ńlẹ̀ mọ́ ìmọ̀ fi ìmọ̀ kọ̀kọ̀rọ̀ yẹn ara ẹni ìmú attribute ọlọ́run ọba ìmọ̀ lẹ́mọ́ rẹ̀ ìmọ̀ lẹ́mọ́ rẹ̀ ẹni ni oní ká máa fi máa kọ̀kọ̀ obìnrin ara wa tó ẹ̀ ló fi jẹ́ pé ẹni tá a bá mọ̀ pé ó ń sọ ipò onímọ̀ kọ̀kọ̀ ó ń kiri àdúgbò káàkiri ni àbí ibìkan ló jókòó sí olóhùn mọ́mọ́ kọ̀kọ̀ irú èèyàn bẹ́ẹ̀ àgbọ̀dọ̀ lísìsì àgbọ̀dọ̀ lísìsì àfáà ló pẹ́rẹ́ ẹni tẹ̀sùbáà ló lóun fi ń wo ni tíra ló ló ń fi ń wo ni yẹ̀pẹ̀ ló gbé kalẹ̀ ló ló ń fi ń wo ni omi ló fi ń wo ni ọwọ́ kazabun aṣe òkúrò èèyàn ní tá àgbọ̀rọ̀ lísìsì kó ṣe pá àgbọ̀rọ̀ lísìsì nìkan irú èèyàn bẹ́ẹ̀ fọwọ́ káfírùn kèfèrí ni láàyù sọ́là khalfa àgbọ̀rọ̀ kírun lẹ́yìn irú èèyàn bẹ́ẹ̀ torí pé tá kírun lẹ́yìn rẹ̀ ni a kírun lẹ́yìn kèfèrí wọ́sọ́lá látẹ̀júrú khalkak khamsa kàfìrì irú dẹ̀ ní kò tọ́ka kí lẹ́yìn ẹni tó bá jẹ́ kéfìrì síbi tí ọ̀rọ̀ yìí lé dé lànàgbà muhammad sallallahu alayhi wa sallam ló fi ní man ata arrafa gbogbo ẹ̀ tó bá lọ bẹ́ẹ̀ ni tí ó lóun mọ kọ̀ọ̀kọ̀ fasalahu anṣẹ́ yìí wá béèrè kan lọ́wọ́ ẹ̀ arba'ina layla ọlọ́wọ́ bó ti gba ìwúrú èèyàn bẹ́ẹ̀ fún odidi ogójì ọjọ́ kò ń ṣe pé ó gba nǹkan tó sọ fún gbọ́ o ó kàn lọ bèèrè ni pé mo fẹ́ kẹ́ ẹ bá ń wo bó lọ̀rọ̀ ni ó ṣe rí ọlọ́wọ́ bó ti gba ìlú èèyàn bẹ́ẹ̀ fún ogójì ọjọ́ bákan náà ó ní mọ̀ ní ata arrafan aw kahinan ẹni tó bá lọ bẹ́ni tó yẹ nǹkan wò fasa'alahu an shay'in ó wá béèrè nǹkan lọ́wọ́ rẹ̀ fasaddaqahu bima yaqulu ó wá gba tó sọ fún ó gbà gbọ́ faqad kafara bima nuzila ala muhammadin ó ti ṣe kèfèrí sí tí ọlọ́wọ́ bá sọ̀kalẹ̀ fún anábíwá muhammad sallallahu alaihi wasallam kí ọlọ́wọ́ bá sọ̀kalẹ̀ fún anábíwá muhammad sallallahu alaihi wasallam ó ní gbogbo àwọn ayàtà kàkà ẹ̀ látẹ̀kan kò sẹ́ni tó mọ kọ̀kọ̀ àyàfọ́ ọlọ́wọ́ bá sọ fún ọkàn ní bá mọ orí mi ò bá ti pọ̀jù báyìí lọ aburú kan ò bá ti kàn mí ọba tó nà kọ̀kọ̀ kò ní fi kọ̀kọ̀ ẹ̀ẹ̀kan àtẹ́yìn tó bá jí òjíṣẹ́ èèyàn ká wá lóun mọ kọ̀kọ̀ èmi náà wá lọ síwájú rẹ̀ mo gbà kó mọ kọ̀kọ̀ mo ń béèrè nǹkan lọ́wọ́ rẹ̀ mo ń gba nǹkan tó sọ fún gbọ́ ẹni tó bá ṣe irú eléyìí fọwọ́ káàfìrù mísìlì kèfèrí bíi tiẹ̀ lòun náà kí ló fà tó ń fi jẹ́ kèfèrí ó pe ìròyìn ọlọ́wọ́ bá rẹ̀ ó pe ìròyìn ọlọ́run ọba mọ́ rẹ̀ èmi náà wá gbà pé kí ni ìròyìn ọlọ́run ọba tó pè mọ́ rẹ̀ yẹ oníròyìn yẹn tòótọ́ so ló jẹ́ pé ọlọ́run ọba ó ga kọjá gbogbo nǹkan tí a fi ń tì sí ọba fẹ́ ròyìn ọlọ́run ọba a béèrè lọ́wọ́ àwọn àfẹ́sìn tán àwọn àfáà tán dúró déédéé bóun náà ṣe ń ròyìn ọlọ́run ọba ni kò ń ṣe pẹ̀lú gbogbo nǹkan tí ọpọlọ wa bá kàn sọ fún wa tá a la fi ń ròyìn ọlọ́wọ́n ọba sọ ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ni kó rabbi imma torí ya ní máa yọ àjò sọ fún wa ọsọ ìrẹ muhammad máa ṣe ládùá ìpè rọ́bì rí ọlọ́wọ́n mi o imma torí ya ní máa yọ àjò ìlérí ìyà promise wọn ìmàtùrìyẹ́nì máa yọ̀ àdúrú tó bá jẹ́ kó ṣojú mi rọ́bì fàlà tẹ́ṣọ̀ àmì fi kọ́ mi sọ̀rọ̀ mi rí ọlọ́wọ́ bá wò mọ́jẹ̀ bá wọn nípinnu ìyá yẹn àwọn tí wọ́n ń ṣẹbọ pẹ̀lú ẹ tí wọ́n ròyìn ẹ pẹ̀lú ròyìn tó yẹ kán fi ròyìn ẹ tán fi nǹkan kí nǹkan ti sí ọ̀dọ̀ rẹ ọlọ́mọba èrè ọlọ́mọba ìjọ tó bá fẹ́ fìyà jẹ wọ́n tó bá dé kó ṣojú mi mọ́jẹ̀ nípinnu ìyá ọlọ́wọ́n bá sọ fún anábíwá muhammad sọlọ́lá asalam kó máa ṣe àdó eléyìí kú rọ̀bì ọlọ́ni máa sọ wípé rọ̀bì ìmà toríyẹ́nì máa yọ àdúrà ìlérí ìyàtọ̀ promise wọn tó bá jó ṣojú mi rọ̀bì fàlà tẹ̀sán-án-ní fílkọ̀ mi zọ́ọ̀lì mi ìrẹ́ ọlọ́wọ́ bá mọ́jẹ́ kí máa bẹ lára àwọn alábòsí ọlọ́ni ká ní sọ́lá máa ṣàdúrà yìí so lóbi jẹ́ pé tí nǹkan bá ń dàwú tí nǹkan bá ń dàrú tí yóò jọra wọn mọ́ ìwọ mójútó ọ̀rọ̀ ara rẹ mójútó ọ̀rọ̀ ara rẹ mójútó ọ̀rọ̀ àwọn ẹbí rẹ nígbà tí ìlú bá dàrú tí nǹkan dàrú tí yóò lójútu mọ́ èyí ó sá láti lè gbára ẹ̀ la yóò sá láti gba àwọn ẹbí rẹ̀ la nígbà nǹkan bá fọ́jú pọ̀. tó ẹ̀ ló fi jẹ́ pé ànábì ọlọ́run ọba yóò máa tọrọ pé rọ́bì náà jìnnì wàhálì eré ọlọ́run ọba kó mi yọ àtàwọn èèyàn mi àwọn mọ̀lẹ́bí mi àwọn ọmọ mi ìyàwó mi mímọ àmàlùn níbi nǹkan ń ṣe ẹlòmíà ni ìlú bàjẹ́ ìlú ò dáa ìlú yìí lè dáa mọ́ ah, ìwọ́n máa ṣàdúrà àti tiẹ̀ ìrí ọlọ́run ọba o bí ìrùtẹ̀ kó le tó mọ́jẹ́kítẹ̀ mi lè ń bẹ́ẹ̀ jẹ́ kí nǹkan rọrùn fún mi jí ó dáa fún mi àwọn ẹlẹ́ máa parun pẹ̀lú lé tọ́lọ́n bá gbàdúrà àti ti ẹni bí ìgbà tó ṣe pẹ̀lú òlé ni ó ṣe máa rí wájú rẹ̀ tó ẹ̀rù jẹ́ pé àìdúró ti ọlọ́wọ́n subhanahu wa ta'ala ó ń fún ọ̀pọ̀lọpọ̀ ní problem ẹlòmíà ni ẹ eh, ah ìlú yìí wá wọ́ ṣùgbọ́n kódà láyé kìíní kan kò kódà láyé kìíní kò rí báyìí ṣùgbọ́n reality ni wípé tá a bá ní ká mọ̀ wo ọrọ̀ ayé kò sí àsìkò tí ọlọ́wọ́n bó lè ṣàánú anybody àsìkò kan tí wọ́n ń wò pé ó lé òun ló rọrùn fún ẹlòmíì ní àsìkò Jonathan àwọn kan náà ọmọ ẹ̀yà wọ́n sọ á ah, wọ́n ní kan lé kan lé múlẹ̀ ọmọ dúpẹ́ fún ọlọ́run ìwọ tó ní nǹkan lé ten years ago ìjọ onímọ́tò olóhùn onímọ́tò ṣé nǹkan wá lé ní àbódẹ̀ fún ẹ ten years ago òun fẹsẹ̀ gbálẹ̀ káàkiri ní nísìn ò tirẹ̀ mọ́tò yìí tó wà fi mọ́ dúpẹ́ fún ọlọ́wọ́ bẹ́ẹ̀ ni àwọn kan ò rí owó repo inú òkùnkùn náà ni wọ́n sùn sí inú oru ni wọ́n sùn sí ìwọ́dẹ̀ sí ń rówó òfin rẹ̀ epo sínú jẹrẹ́tọ̀ ó rẹ̀ ṣàkóhun sọ pé kí ni ìkànlẹ̀ ìkànlẹ̀ years back ní òrírú ẹ̀ ṣe ẹni ẹ̀yà kátùmá wù àìmóore sí ọlọ́mọ ọba subhanahu wa ta'ala ó ń parọ́ pé nǹkan lé nǹkan lé bẹ́ẹ̀ ni à ń wù àrí pé nǹkan dá fún ẹ sí nǹkan dùn fún ọ sí personally à ń rí lára rẹ ìdè ìwà ẹ̀mọ̀ dúpẹ́ fún ọlọ́mọ ọba subhanahu wa ta'ala òun yálà ìmóore sí ọlọ́mọ ọba ìgbà tí ẹ jẹ́ ká dúpẹ́ rẹ̀ kò ń ṣe ká máa wà láìmoore sí ọlọ́run ọba á ọ̀la àsìkò kìíní kan tó wá dájú àsìkò eléyìí lọ àsìkò kìíní tó ló dájú àsìkò yẹn lọ o ò rí àwọn nǹkan gbé ṣe ń gbà yẹn o ṣùgbọ́n nìyí tó fi ń sọ̀rọ̀ ni pé ó wo generally ó wo generally ó ń wo gbogbo òlú lápapọ̀ kò wo ara rẹ̀ tó bá ní kó wo personally nǹkan dáa sí fóun ni nǹkan ò bàjẹ́ sí fún ṣùgbọ́n fẹ́ wo gbogbo ẹ̀ papọ̀ àti wo gbogbo ẹ̀ papọ̀ ní nǹkan tí ó ṣòro ni torí wípé àwọn èèyàn ya láì mú oore ṣe ọlọ́run ọba àwọn èèyàn ò ṣe dáadáa pẹ̀lú ọlọ́run ọba so ìwọ dúó déédéé tó o bá dúó déédéé jẹni tí ó máa dúpẹ́ fún ọlọ́run ọba subhanahu wa ta'ala sọ àrẹ́bùwà muhammad sallallahu alaihi wasallam ọlọ́run sọ fún wípé kúrọ́bì sọ wípé èrè ọlọ́ọ̀bá imma turiyanni ma yu'adun tó bá jẹ́ kí n máa bẹ láyé nígbà tó bá fẹ́ fi àjẹ wọn ìlérí ìyà tó ti ń lé fún wọn ìgbà tí ó bá ṣẹlẹ̀ tó bá ní kí n máa bẹ láyé rọ́bì fala taj'alni fil qawmi adh-dhalimin rí ọlọ́wọ́ bá mọ́kà mi fúnnú àwọn alábòsí èèyàn àwọn tíyàrí ó tọ́ sí ọlọ́ọ̀bá ni wọ́n iná àlẹ́ ànúrí ẹ̀ka mẹ́rin àìdùhùn làkàdùrù àwọn ọlọ́ọ̀bá a ní kápá láti jẹ́ kó máa bẹ nígbà tí a bá fẹ́ fìyà jẹ wọ́n tí ó dẹ̀ ní kan ìrẹ́ Muhammad sallallahu alaihi wa sallam ó máa bẹ láyé àdẹ̀mọ́ dí pẹ̀lú wọn bẹ́ẹ̀ ni kò ní kan ìrẹ́ Muhammad sallallahu alaihi wa sallam bẹ́ẹ̀ náà ni gbogbo ẹni tó bá dúró ti ọlọ́wọ́n subhanahu wa ta'ala ọlọ́wọ́n ní ìkápá ikpe ki ilu ji ya owo de ni ji ya na odu ye ọlọrun ọba ni kapa rẹ bẹẹ ni ọlọrun ọba ni kapa pe ti ilu ba ji ya ko na fara ko fara gba nbẹ mejeji ọlọrun ọba ma ṣe gba mi tọ ọlọrun ọba ri wipe àwọn èèyàn wù àbàjẹ́ nù ìlú paluku dákẹ́ kò sẹ́ni ọlọ́wọ́n bá mú ìyà wá àtẹni tó dúró déédé àtẹni tí ò dúró déédé wọ́n jọ pinnu ìyà yẹn ni torí ẹ̀ làwọn kò fi máa ṣe wá sí ìtẹ́ǹṣe yìí ò dá ìtẹ́ǹṣe yìí ò dá tó bá wà bẹ́nu èròǹgbà ọlọ́wọ́n ọba àwọn tẹ́ wá sí pé nǹkan yìí ò dá tí ìyà bá dé ọlọ́wọ́n ọba lè kó àwọn yọ ń bẹ́ tó bá dẹ̀ wọ ọlọ́wọ́n ọba ó lè ní káwọn náà fẹ́ ṣe kí ni kán tọ́wọ́ bí ìyà yẹn tó wá díjọ́ gbèǹde alikiyama yóò máa sẹ́tù yóò máa sẹpẹ́rẹ́tì wọn àwọn tán dúó déédé yóò kẹ wọn specially àwọn tí wọ́n dúó déédé continuation yìí àwọn tán jẹ kù láyé wọ́n máa jẹ lọ abẹ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala alámọ̀rí ẹnì kọ̀ọ̀kan wa kó jẹ́ kí ó jẹ́ ìrọ̀rùn fún wa kó sọ ọ̀rọ̀ ẹnì kọ̀ọ̀kan wa dáyọ̀ gbogbo àsìkò tá a bá lò láyé ń bínú abẹ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala kí ó ṣàánú wa nínú ẹ̀ kí ọlọ́run subhanahu wa ta'ala kó fi ẹsẹ̀ wa rẹ̀ sórí òdodo kó fi rìn wá ní òdodo kó ṣe rọrùn fún wa láti tẹ̀lé irọ́ kọlọ́ba kó fi hàn wá ní irọ́ kó ṣe rọrùn fún wa láti jìnà sí وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله